الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد الحديث الثاني عن عمر رضي الله عنه أيضا قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه إيه، ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيل قال صدقت فعجبنا له يسأله ويصدقه فعجبنا له يسأله, يسأله ويصدقه, ويصدقه هذا في الدرس الماضي نبي أكوتي أكوين níbi tí ẹni tó wá béèrè ìbéèrè lọ́wọ́ anábùwà muhammad sallallahu alayhi wa sallam nígbà tó béèrè lọ́wọ́ anábì pé akhbirni anil islam béèrè anábì sọ fún mi kí ni tó ń pè ní islam kí ni nǹkan tí èèyàn gbọ́dọ̀ ní táàfin máa sọ pé nìyẹn ti ní islam anábì dẹ̀ ka nǹkan àánú yẹn fún àwọn nǹkan àánú yìí òun náà ni a ti ṣe àwọn àlàyé lé lórí níwọ̀nba láwọn aljalasat al-maadiyah àwọn ìjókòó eléyìí tí ó ti lọ sẹ́yìn amálákòókò ibi ìbìnilá èyí tí a mọ̀ wá gbé ẹ̀wò òun náà ni ìbéèrè tó fẹ́ tẹ̀lé ìbéèrè tí anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó dá ẹni yìí lóhùn ó jẹ́ sí pé gbólóhùn tó sọ gbẹ̀yìn nígbà tá anábì dá lóhùn tán tó ní sọdák olódodo lọ sọ òun ló ń béèrè béèrè òun ló tún wọ́n sọ fún anábì pé òótọ́ là anábì sọ ìyẹn láwọn sọ̀hábà radwanullahi alayhim ẹgbẹ́ bí afáwà Umar ibn al-Khattab tó gbégbà wọ́rọ̀ yìí ẹgbẹ́ bó ṣe wọ́n sọ yìí pé fa'ajibna lahu yas'aluhu wa yusaddiqu fa'ajibna lahu olórọ̀ ọkùnrin náà wá jọ wá lójú yas'aluhu òun ní béèrè nǹkan lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam ẹni tó wáyé malaku jibril alayhi salatu wassalam òun ló wá bá wọn ló gbé àwọ̀ èèyàn wá ní gbogbo wọn ò wá mọ́ wọn àti lápẹẹrẹ arìnrìn àjò ìmúra rẹ̀ sì jọ múra ara lé ẹnìkan kan ò sì mọ́ ládùúgbò ṣe wọ́n tún wá rí pé tún wá béèrè béèrè òun náà ló tún wá sọ pé òótọ́ là sọ níbẹ̀ náà ti ń wò pé ah, ó dà pé nǹkan mi bẹ lọ́rọ̀ ọ̀rọ̀ ẹni yìí ìgbà tán wá rí báyìí tán kí ló tún wá ṣẹlẹ̀. فأخبرني عن الإيمان قال فأخبرني عن الإيمان ó ti ṣàlàyé fún mi ní pàǹtàǹkì ní al-islam in tó wá kù ní pé فأخبرني عن هذا عن الإيمان ó ní ànábì tó kù ní pé rẹ̀ Muhammad أخبرني عن الإيمان ṣàlàyé fún mi kí ni tàǹkì ní al-iman kí ni tàǹkì ní kí ni al-iman ṣàlàyé táǹpì ní iman anábì ṣàlàyé táǹpì ní islam àárín ìlú mọ́ máa àfá aṣọ fún wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin al-islam àti al-iman yóò wá mọ́ jẹ́ pé ìyàtọ̀ yẹn náà padà mọ́ wá bẹ láàrin al-muslim àti al-mu'min nítorí pé ta wo bí hadith yìí dáadáa ọkùnrin yìí ti béèrè lákọ̀ọ́kọ́ nípa àkùbẹ́rù ní àánil islam ṣùkání tá ń pè ní al-islam òun náà ni tá ń pè ní al-imani ni kò tún ní béèrè ẹlẹ́kejì àmọ́ túmọ̀ sí pé ọlá pé tá ń pè ní al-islam ó yàtọ̀ sí tá ń pè ní al-iman ó jẹ́ kọkùnrin yìí tún fẹ́ béèrè béèrè yàtọ̀ nípa tá ń pè ní al-iman ìwà mọ́ àfá ìsìláàmù náà wà rí bẹ́ẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ìyà tó mọ̀ bẹ́ láàrin wọn àwọn tó bá tó wá wò ń gbà mí pé a ah, ìsìláàmù yìí náà òun náà ọlọ́run ọba máa ń sábà pè wá sí lúwá ní inna dina indallahi al-islam ṣé ìsìláàmù tọ́lọ́run ọba ń sọ pé ní ẹ̀sìn lọ́dọ̀ òun yẹn kò kó ìmánì

yóò máa kó ìmánu náà sínú Allah subhanahu wa ta'ala ni ya ayyuhal ladhina amanu taqullaha wa la tamutunna illa wa antum muslimun idan muslimuna huna muslimuna mu'minun ó lè túnmọ̀ sí pé ìjọ tọ́lọ̀ wá ti lo islam in tí ó ti máa bẹ́nu ẹ̀ náà ni al-iman bẹ́ẹ̀ náà níjọ́ tí abáríkítọ́lọ̀ wá bá ti ń sọ̀rọ̀ nípa al-iman yóò ti máa túmọ̀ tí ń jẹ́ kí ni o islam yóò ma túmọ̀ kí ni islam ọlọ́wọ́ allah subhanahu wa ta'ala nìkan ní bá fẹ́ sọ̀rọ̀ nípa irun ìgbàtọ́lọ́wọ́ nípa irun bí áyà irun wal murad bil iman

kẹ́mọ̀ pé ìmánì ibẹ̀ ó ti kó islam sínú àmọ́ lọ lo gbólóhùn islam kẹ́mọ̀ pé gbólóhùn islam rẹ̀ ó ti kó gbólóhùn ìmánì sínú àmọ́ níjọ́ tẹ báyìí tí wọ́n bá ti da méjèèjì papọ̀ tí wọ́n lò pọ̀ nú ọ̀rọ̀ wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé ìyàtọ̀ kan ń bẹ láàrin méjèèjì tá a fẹ́ kẹ́ mú nìyẹn kí wá ní ìyàtọ̀ sí ń bẹ láàrin méjèèjì òun náà làwọn agbọ́yé sí nílé ìsànlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أيوة يبقى ده رجوع بيزيس لو الإيمان أنا من الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر wa tu'mina bil qadar nǹkan mẹ́rin ló ka yìí jẹ̀mọ́ nǹkan mẹ́fà an tu'mina billah anábì ní ìtànkè ní iman ó ní kò nígbàgbọ́ sí allah wa malaikati kò nígbàgbọ́ sí àwọn malaika wa kutubi kò nígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run wa rusuli kò nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run wa tu'mina bil qadar kó tó wá nígbàgbọ́ sí alqadar khairihi wa sharrihi èyí tí wọ́n bá rò pé oore ló ń jẹ́ fún ẹ̀mẹ́ ni àbí èyí tó rò pé aburú ló jẹ́ fún ẹ̀mẹ́ o gbọ́dọ̀ nígbàgbọ́ sí ìdáná àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí tá a bá ti ní ìgbàgbọ́ sáwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí òun là á ní alimáàdá al ẹni pé bí ogun tó dárúkọ iṣẹ́ dárúkọ sọ́lá láà ayẹ́ tó ń jọ́ta bá ti lo islam àti ìmánì papọ̀ abẹ́ ìsìláàmù lámọ̀tò irun lámọ̀tò zaka lámọ̀tò hajj sí abẹ́ iman ó lámọ̀tò àwọn nǹkan mẹ́fẹ́ fàtà tó wá káyì lámọ̀tò náà sí àwọn afá tó wá mú kìníkan wọn lòkúta wá kéèsì dáadáa a rí pé gbogbo ń tàà náà bí darúkọ ní ìsìláàmù yìí àwọn al'umuru zọ̀hìrà al'umuru azọ̀hìrà àwọn nǹkan tó yẹ pé tá bá wò áfojú rí òun làwọn nǹkan tí ìsìláàmù pè ní kíni tó pè ní ìsìláàmù ìyẹn ni pé islam ó ní ká gbà pé àtẹ́ṣẹ́ àlá ìlàhà ìlàlá nítorí pé ọ̀ọ́sọ̀ síta àgbọ̀ ayé ẹ̀kọ́ ó hàn sí wa wàtùkí ìmọ̀ sọ́lá ba kírun tí ma ń kírun àmà bá zaka ọmọ yọ zaka àyà bá ní rí ní tó hàn síta ni ìgbàwẹ̀ rọmọdọ́nù yóò hàn síta pé yẹ gbogbo wa àsìkò hajj àmà tó kẹ́ ọ tó ṣiṣẹ́ hajj tó sọ pé islam ó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó fojú hàn ṣùgbọ́n iman òun ní ṣe pẹ̀lú nǹkan tó pamọ́ ló jẹ́ pé ipò iman nìyẹn ó jùpò islam lọ iman ẹni tó fẹ́ tọ́lọ́hun ọba ṣe lẹ́mọ̀ bá lára rẹ̀ torí kìí ṣe nǹkan táwọn èèyàn ó rí lára rẹ̀ débi tí yóò àmọ́ gba oríyìn bẹ́ẹ̀ àbí tí yóò tẹ̀ mọ́ àrífà àríṣe so nǹkan iman in tó mọ́ ń pamọ́ ni àmá e islam nǹkan tó ṣe pó mọ́ hàn síta ni ló bí ẹ́ pé tá bá ti ẹ̀fẹ́ gírèdì èèyàn ipò tá bá ń tá bá gírèdì sípò muslim ó kéré nípò sí káléyàn ti dé ipò mu'min bó jẹ́ pé ìpele mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta náà láti padà kọ́ nínú hadith tá ń bá lọ ọ̀tọ̀ ní ipò islam ọ̀tọ̀ ní ipò iman ọ̀tọ̀ ní ipò ihsa ipò islam ó láwọn nǹkan tí ó hàn sí gbogbo àwọn èèyàn kálukú ni ó láǹfààní àti ìjẹ́ muslim láti mọ̀ bánu hadith anábọ̀ muhammad sallallahu tabari tó bí táwọn yẹn ti ń pè yẹn kan tán dárúkọ ẹnìkan pé mu'min anábì ni àwọn muslim ẹ sí lo àbí muslim lọ bẹ́ẹ̀ pé òun pè ní mu'min torí pé ipò mu'min ó ju ipò muslim lọ gbogbo tá náà bí káyìí ẹni tó bá ní ìmánì sọ́lọ́run tó ní ìmánì sí màláíkà torí ìmánì sọ́lọ́run yẹn tẹ́bá padà rí tí ó sọ ẹni náà dì tó ẹ pé lóòótọ́ ló ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba ẹ máa ra àwọn nǹkan lára bí ẹgbẹ́rún pé lè fi ju ayé rẹ̀ lẹ̀ fọlọ́run tó bá lóun ní ìmánì bil qadar tó jẹ́ ìparí àwọn àríkánù mẹ́fà ṣùgbọ́n ipò islam ẹni kó mọ kírun kó mọ gbà rẹ̀ kó mọ lọ ìyàká kó mọ lọ hajj islam islam nìyíun kọ́nà kó mọ gba islam náà lọ́wọ́ wa kó dẹ̀ tún ṣe wá ní ẹni tó dé ipò iman so ipò iman ó ga ju islam lọ so iman yìí tó pamọ́ lòun ká nígbàgbọ́ sọ́nà orí ọkàn rẹ̀ ló wà ẹnì kan ò ní mọ̀ bá ti jòkó yìí bí ẹlòmíì dé orò nǹkan mi pọ̀ ọlọ́run ti rán ní mọ̀ sàmọ́ tó hàn tí wà lábìdájọ́ so imani inú ọkàn ni ó wà kọ́ nígbà pẹ́ sáwọn màláíkà kí ni kálukú wá gbé sọ́kàn pa màláíkà inú ọkàn wa lọ́wọ́ ẹnìkan orí ká nígbàgbọ́ sí àwọn tírà Ọlọ́run ọba kí la gbé sọ́kàn nínú ìgbàgbọ́ sáwọn tírà Ọlọ́run ọba inú ọkàn wa ni ó wà ká nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ká nígbàgbọ́ sí sọ́gbé ìdàlùkìyàmọ̀ ká nígbàgbọ́ sí kọ́dà gbogbo nǹkan yìí ò ní hàn sẹ́nì kan afikiri jọmọ́ àfọlọ́wọ́ ọba wa tó mọ ọkàn wa lóbi ẹ́ pé ẹni bá wá sòdodo pẹ̀lú táwí yìí ó ní yóò wá máa dépò tó ga lọ́dọ̀ náà Allah subhanahu wa ta'ala anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó wá ka nǹkan mẹ́fà fún wa ní ìntàmọ̀ pè ní al-iman táwọn amú ọlẹ́yọ kọ̀ọ̀kan torí gbogbo nǹkan mẹ́fà tárí èyí tó dá dúró lọ́tọ̀ tó yẹ pé a gbàgbọ́ yìí rẹ̀ ni a gbàgbọ́ yìí kí làwọn nǹkan wọ̀nyí àmọ́ ká tó mọ̀ ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí là ní al-iman gan-an kí láńtò ní kí ni jama al-iman torí pé imani yìí la gbọ́dọ̀ ní ó sì ní sílẹ̀ tí ò bá ti sí imanu billah olúwa rẹ̀ kàn tara rẹ̀ jẹ́ ni àwọn àmọ́ oríṣiríṣi àwọn èèyàn nínú àwọn tí wọ́n lẹ́ra ọmọ Islam ṣe pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní táwọn ọmọ pè ní iman lọ́dọ̀ títí wọn ẹlẹ́lómi lè fẹ́ bí fáìní iman a nínú àwọn èèyàn tí wọ́n ti lọ bí àwọn karamiya àwọn náà lè iman lọ́dọ̀ tàwọn náà ni alqawlu bil lisan tó bá dá ti fẹ́nu rẹ̀ gbà pọ́lọ̀ ń bẹ̀rẹ̀ wá ti fẹ́ni tó bá pé àà ah, ah, la ilaha illallah ó ti tán gbogbo tó bá wù ọmọ sílé ayé múmìnì níwọ́ náà wọ́n bàbá àtó aláàgbọ́ ní al-iman ní tó yà ti gbà nínú ń bára قول باللسان واعتقاد بالقلب وعمل بالجوارح والأركان قول باللسان ẹnu wa yìí ó gbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn nǹkan tá a la fẹ́ kà yìí ó gbọ́dọ̀ nígbàgbọ́ sí ó gbọ́dọ̀ nígbàgbọ́ sí Allah àfẹnuwí bẹ́ẹ̀ wà àti qadun bil jinan ọkàn wa náà sì gbọdọ̀ wà bẹ́ẹ̀ a gbọdọ̀ dé bẹ́ẹ̀ sórí ọkàn wa pé àwọn nǹkan tá a kà ní nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yà nígbàgbọ́ sí ó gbọdọ̀ wà bẹ́ẹ̀ ní ọkàn wa a padà wá sọ ìlànà wo láti gbọdọ̀ gba àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí gbọ́ wa amalun bil jawarihi wal arkan iṣẹ́ ọwọ́ wa lára ìmọ̀ ni wà ló wà torí iṣẹ́ ni o ní ó mọ júwe kí ní bẹ lọ́kàn wa ń lọ a gbọ́dọ̀ dúró lórí eléyìí gẹ́gẹ́ bí ìlànà tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó ní ká nàbí dúró lé lórí kó sì fi àwọn sàábẹ̀ rẹ̀ lójú ọ̀nà yìí ó ní ọ̀sẹ̀ tá ní iman nǹkan mẹ́rin ló kó sínú jọ̀mọ́ là orígun lẹ́ka yẹn definition iman nǹkan mẹ́rin la gbọ́dọ̀ bá lára tá a mọ̀ ní iman nǹkan mẹ́ta kí ni nǹkan alákọ̀ọ́kọ́ ká sọ ní kí ni o ká sọ lẹ́nu yẹn náà afá mọ̀ pé ní qawlun bil lisan qawlun ká sọ níbo jama káfẹ̀nu wa sọ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ kájá kó dúró lórí ọkàn wa wà àti kọ́dùn bil qalb ó gbọ́dọ̀ wà lórí ọkàn wa bẹ́ àwọn nǹkan tá a tó jáwọn aha ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ ọwọ́ wa ó gbọ́dọ̀ dájọ́ pé iman kìí ṣe pọ́ wa mọ́ sọ pé iman àwọn àmọ́ ẹ̀ríṣẹ́ tó ń ṣe iṣẹ́ ní wá ń takò ìmánì tó lọ ní àìmánù òjòkó náà nìyẹn torí pé tí ìmánì yẹn bá jòkó ni iṣẹ́ ọwọ́ rẹ ò ní kéré sí iṣẹ́ ọwọ́ rẹ ó sì máa jẹ́rìí gbé ni pé lóòótọ́ lọ́lọ́ gbà kínní ìdáná kí wá làwọn nǹkan tá wá la gbọ́dọ̀ fi nǹkan mẹ́ ọkàn wa dì mú tá gbọ́dọ̀ fẹ́nu wa sọ tíṣẹ́ wa wá gbọ́dọ̀ dálé lórí orígun mẹ́fà wá ní ìmánì yìí ni alákọ̀ọ́kọ́ ni al-imanu billah al-imanu billah ká nígbàgbọ́ sí Allah ká nígbàgbọ́ sí Allah ìnígbàgbọ́ sí Allah gbogbo ẹni bá wọn kó fẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìnígbàgbọ́ sí Allah ó fún nǹkan mẹ́rin nǹkan mélòó gbogbo ẹni tó bá fẹ́ nígbàgbọ́ sí Allah nǹkan mẹ́rin ló nígbàgbọ́ sí nínú mẹ́rẹ̀ẹ̀rin ọ̀ntara rẹ̀ ni ò tí ìdí mùsùlùmí àti kí èèyàn dúó lórí mẹ́rẹ̀ẹ̀rin ó nìyàn fi nígbàgbọ́ sọ́nà ìnígbàgbọ́ sọ́nà yẹn gbọ́dọ̀ kó mẹ́rẹ̀ ní sínú al-awwal al-imanu bi wujudillah al-imanu bi wujudillah ó ní ká nígbàgbọ́ pé ọlọ́run ọba ń bẹ ọlọ́run ààrẹ akọ́bàrú náà àní àfi ń ròyìn rẹ̀ ni àfi ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ni a gbọ́dọ̀ nígbàgbọ́ pọ́lọ́hùn ọba ń bẹ alákọ̀ọ́kọ́ ni ó gbọ́dọ̀ gbà pé ní sẹ́ńpẹ́ ní Allah ó wà ìnígbàgbọ́ pé bíbẹ rẹ̀ ó kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èyí gbọ́dọ̀ sọ pé kò sí nǹkan tó ń jọ gẹ́gẹ́ báwọn nǹkan ti ń sọ lẹ́nu ó láwọn ṣe rìsáàsì débẹ̀ náà ni amẹ́rìtì mọ̀ pé àìmọ̀ kan gan ló débẹ̀ àwọn bìlíì pé ìmọ̀ wọn àti òye àwọn ló jẹ́ káwọn padà aráàlú sí pé kò sí nǹkan tí ń jẹ́ ọba tó dá wa láì mọ̀ pé àìmọ̀kan wọn àtàìnílà akáì wọn òun gan ni ó mọ̀ múyàn sọ bẹ́ẹ̀ torí pé kò ní ìdíkéyàn wẹ̀rì jẹ púpọ̀ kan tó mọ̀ pọ́lọ́wọ́n bá mẹ́ then ìrírí àti ń tà ń bá yí ó jẹ́ common sense lákàyè ọmọ ènìyàn ó jẹ́ ká mọ̀ pé nìkan gbọ́dọ̀ mọ́ bẹ́ ẹ wo inú rúbi tá wà yìí inú ibì kan la wà yìí báyìí kẹ́nìkan wá wọ bíi kó wá wo gbogbo ẹ̀ lọ kó wá níbi tẹ́ ń wò yìí o ó kàn ó kàn hù fúnra ara rẹ̀ inú ibì tá a wà yìí ó kàn ṣe kí ni jọ̀wọ́n ó kàn hù fúnra ẹ̀ àdà sọ níbi tó ti ń hù náà ló ti ń yọ wíńdò mẹ́rin fúnra rẹ̀ báyìí níbi tó ti ń wù náà òun náà ló fi á pléèsì fáànù sáwọn ibi táwọn fáànù yìí wà fáànù kò tiẹ̀ ṣe mistake kò tiẹ̀ wá yọ léra wọn lórí kí fáànù kan tiẹ̀ ṣe mistake kó dẹ̀ mọ́ forí gbára wọn àwọn fáànù yẹn dẹ̀ tó ẹ báyìí sí fáànù eléyìí lọ báyìí wọ́n to mẹ́rẹ̀ẹ̀rin lọ báyìí wọ́n to fáànù mẹ́rẹ̀ẹ̀rin lọ báyìí wọ́n to fáànù mẹ́rẹ̀ẹ̀rin adúnwàwó lọ ṣé bó ṣe ń wù fún rẹ̀ náà òun náà làwọn bó ṣe wá wù bá ó wù tán àwọn táìsì yẹn kàn tún wù lé lórí ni bó ṣe tún wá wù fún rẹ̀ ó kàn yọ lẹ̀kùn mẹ́rin fún rẹ̀ ni fún rẹ̀ náà ló wá jẹ́ kí lẹ̀kùn lè tóbi ó wá ṣe lẹ̀kùn ilé ìnírin ó ṣe lẹ̀kùn ti bẹ̀rẹ̀ lónígi ó ṣe lẹ̀kùn ti bẹ̀rẹ̀ náà lónírin ẹjọ́ jẹ̀mọ́ níjọ́ tí yàn bá analyze ẹ̀ fún wa báyìí ojú wò láti mọ̀ wò ó àìsí mọ́ bára sọ̀rọ̀ pé ẹ̀já ìṣèpé àwọn ọmọ àbálágbájá ó dàbí pé nǹkan ti sọpọlọ wọn o ojú nǹkan bá máa sọ pọ́lọ́ wọn ni wọn ní máa sọ pé inú mọ́sálásí ìdókè ni ó wù fún rẹ̀ nígbà tó wá wù fún rẹ̀ tán ẹ gbogbo ẹ bó ṣe ní ètò ẹ bá ṣe gbé gbogbo ẹ tí mo fi ẹkọ wà táìsì ẹkọ wà nílẹ̀ ló wà nílẹ̀ táìsì ẹkọ wà lára ògiri ó wà lára ògiri yìí tó wà lára ògiri gbogbo wọn ò kọjá náà kábíbù rẹ̀ ló wù ó yẹ kí táìsì kélé lọ sókè kélé lọlẹ̀ kélé ti dúdú kélé irú kọ́lọ̀ kankan náà náà la lò eléyìí ètò náà ń pè bẹ́ẹ̀ ètò yẹn ó mọ̀ sọ fún wa pé ètò tá a bá ń lẹ̀ yí o àwọn èèyàn kan náà ṣe gini àwọn èèyàn kan náà tó ètò yóò jẹ́ kó yí wá pé àwọn kan náà ń bẹ lábẹ́ kìíní jàmá àpèjúwe kékeré ní orí tá a wà yí la wá wòye o ẹ wá já wá má pèjúwe tó tóbi díẹ̀ wá káwájọ tẹ́lá aká ìkalẹ̀ ẹ wo awonú ayé tá a wà yí báyé ìṣe tóbi tó ẹ wo ilẹ̀ bó ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kẹwàá ní ilẹ̀ yẹn o ó kàn wù fún rẹ̀ náà ló ṣe lọ bẹ́ẹ̀ omi omi náà kàn wá fún rẹ̀ ó dẹ̀ mọ̀ọ́mọ̀ lọ́jú rẹ̀ síbi tó wà sánmà ó kàn dẹ̀ mọ̀ọ́mọ̀ bò ó síbi tó wà ẹ wo oòrùn òjò bó ṣe ń rọ̀ ká ní gbogbo ẹ̀kàn dédé ń ṣe náà ni kò sí nǹkan tó ti ń kọ̀ǹtúrò gbogbo wọn ọyẹ́ kò sí nǹkan tó ti ń kọ̀ǹtúrò gbogbo wọn a ó yẹ kó tiẹ̀ ti wá wáyé rí tó bá yẹ kébẹ̀ náà lórí ó yẹ kí ẹ̀rùn òjò ọyẹ́ ó yẹ kí gbogbo ẹ ti papọ̀ wákàtí kan náà rí só dẹ̀ bẹ́ẹ̀ nínú ayé kò ṣẹlẹ̀ ẹ mọ̀ lò kan tọ́jọ́ tó lò kan ẹ̀ kan tán ẹ̀ báyìí gbogbo kálukú wọn wá létò létò ni jọba ọpọlọ yìí tó a bá nílà aka ìdáadá gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé tá a bá fẹ́ tan ara wa lókù ayé yìí gbọ́dọ̀ ní sọ́ọ̀nẹ̀ ayé yìí gbọ́dọ̀ lẹ́yìn tó ṣe ayé yìí gbọ́dọ̀ jẹ́ pé yẹn kan ló ń kọ̀ǹtúrẹ̀ hádá wọl ìmánu bí wujudillah ṣọ́ra kókó fẹ́ nígbàgbọ́ sọ́lọ́run ibi tá a ti gbọ́dọ̀ kọ́kọ́ gbé e ni àmọ́ àwọn analysis kan kí ní kan gbogbo nǹkan bẹ̀rẹ̀ àti ibi nature ni ó kàn ń ṣẹlẹ̀ naturally ni ẹ̀ ok iṣẹ́ ń pè ní tọ̀bí ààyè iṣẹ́ yìí sọ pé kàn déédéé ṣẹlẹ̀ yẹn nǹkan yẹn tẹ́ lóhun ló kàn ṣẹlẹ̀ níbo lòun náà ti wá bí àwọn onímọ̀ ayé wọ́n sọ wáyé pé wọ́n ní àtọ̀bí àtúmọ̀ ń tọ́ bá àhà tọ̀bí àtẹ́yìn sọ pé òun nìkìlẹ̀ gbogbo nǹkan yẹn ta ló jẹ́ kó ń gan náà máa bẹ sẹ́yìn tí ń pè òun náà lórúkọ tẹ́ ń pè yìn òun náà gbọ́dọ̀ níbi tó ti ń bọ̀ tó jẹ́ bá fi lè tírèsì kìíní kan tẹ tírèsì kìíní kan ẹ wá tírèsì ẹ̀ débi tọ̀ bí à ó yẹ kẹ́ ẹ lè tún tírèsì ẹ̀ fọ́dà tẹ́ ẹ̀ bá ti wá lè tírèsì ẹ̀ fọ́dà náà ṣe ibi tí láàká yìí mọ̀ nìyẹn àìwá ní láàká ìta wa ń sọnù torí pé ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala agbọ́dọ̀ ní imanu bi wujudi ìpọ́lọ́wọ̀n ọba yìí aláwọ̀kọ́ nǹkan àkọ́kọ́ tí al-imanu billah ọkọ́ bèèrè rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wal imanu bi wá ní iman pẹ̀lú ìjẹ́rọ́bù rẹ̀ ìjẹ́rọ́bù ni pé ìjẹ́pọ̀ òun ló dá wa òun ni ń darí wa òun ni yóò pa wa òun ni yóò jí wa òun ló dá sánmà òun ló dá ilẹ̀ òun ní ń rọ òjò òun ní ń ran òrùn òun ní ń ṣe gbogbo nǹkan fún wa òun ní alámòójútó wa òun sì ní alámòójútó gbogbo ayé nígbọ́n wa ìṣẹ́ wọn alkùnrin ni pé alhamdulillahi rabbil alamin

ọgọ́rọ̀ àwọn èèyàn yìí number one àwọn ẹranko wọ́n tẹ̀lé wa ọgọ́rọ̀ gbogbo nǹkan tá a wá ń lò láyé lẹ́yìn gan èyí tí ń bá tẹ́kùn jẹ́ náà náà ló tún wá pọ̀ jù tẹ́rí akàn ju nǹkan báyìí gbìyì tó lọ sí ìdáfẹ́ kó já jù lọ yẹn wàláhì atẹ́gùn ní bá jíṣẹ́ atẹ́gùn ló tún bá jíṣẹ́ ẹ gbogbo asọ́lọ́ mọ́mọ́ tó gbé atẹ́gùn yẹn fún àkóyá kátẹ́gùn mọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà ni ètò ló fi ṣe ẹwà lẹ́nì kankan ló gbé tó nìka rẹ̀ àti fáànù táwa náà súnmọ́tẹ̀ ìjìlá torí ẹ̀ súnmọ́tẹ̀ torú bá ti ń mú kó lè máa fi atẹ́gùn sí wa ṣe yẹn kan náà àwa kan náà láàrọ̀ nú ètò yẹn sọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala òun ló ti wá wo gbogbo nǹkan lọ ah, àwọn ẹ̀dá ìfún ọbẹ̀ dá ìbọ̀jẹ̀ pọ̀ tó yẹ oríṣiríṣi ni wọ́n yìí wọ́n gbọ́dọ̀ bùkátà àtàtẹ́gùn ó wá mọ̀ọ́mọ̀ ju atẹ́gùn yẹn sínú ayé fún wa láì wá láì mọ àkòsẹ́ni tó lè àríbi trace atẹ́gùn sí pé nǹkan tó ń bí atẹ́gùn rẹ̀ tàbá ní ẹjá lọ wá increase nǹkan náà kátẹ́gùn rẹ̀ pọ̀ ẹgbẹ́ tàbá ní ìjà atẹ́gùn sí pé àwọn afẹ́ kátẹ́gùn mọ blow gan sí àmọ́ ń tà lè mọ́ lọ rèé ṣe láti lè increase ẹ̀ kí lákan mọ́ mú àlèmọ́mú one fan àmọ́ àbí fẹ́ báyìí kí látún fẹ́ síra dáadáa atẹ́gùn tó lọ́run ti ti ń bẹnu ayé náà láti tún fẹ́ yà create mí kù eléyàn ìmánu bí rúbú bí yà ti là òun ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ ní nínú pa nígbàgbọ́ sí Allah abá ti nígbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ a sì nígbàgbọ́ pẹ̀lú pò náà ní rọ́bù wa òun ni al-Khaliq òun ló dá wa òun ni ó pa wa òun ni ó jí wa òun ni ìṣèjẹ́ mú fún wa ẹlẹ́ẹ̀kẹta al bí uluhiyatihi al gbà póun nìkan ṣoṣo la máa ṣe ìjọsìn fún tẹ́lifí méjì aláwọ̀kọ́ta kàyí èyí tó pọ̀ nínú àwọn èèyàn lọ́mọdé bọ́m̀bẹ̀ àwọn díẹ̀ nú àwọn tán máa ń takò pé kò sọ lọ́hùn àwọn díẹ̀ minority nu minority ni wọ́n nú ayé wọ́n kéré jọjọ wọ́n kéré jọjọ àwọn nìkan náà máa ń takò pé ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nú àwọn ẹ̀dá méjèèjì ìwọ̀n ìtakò kódà àwọn tán ń pè lọ́sẹ̀ bọ̀ kódà àwọn tán ń pè ní kéfèrè kódà àwọn tán ní wọ́n ń gbégun wọ́n ń gbẹ́yọ̀ àdá ní wọ́n bọ́ sọ̀gún wọ́n bọ́yá wọ́n mórí bọ́ọ̀bì méjì àmọ́ méjì yóò sọ̀yàn lólùgbàgbọ́ wájú ọlọ́run tá à ń sọ lẹ́ẹ̀kan ni tí àfi ká ní pé ẹlẹ́kẹ̀ẹ́ta yìí máa nǹkan wá pàtàkì tó pé nítorí ẹ̀ lọ́lọ́run ọba ṣe máa gbé gbogbo àwọn ànábì òun náà lẹ́yìn ẹni tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ sí ká máa ṣe ìjọsìn fún òun lẹ́yìn tó yẹ pé òun nìkan náà la gbọ́dọ̀ máa ṣe ìjọsìn fún gbogbo náà bá fi ń pè ní ìjọsìn la ma'buda bi haqq illa Allah wala ma'buda haqq illa Allah kò sẹ́ni tó sí nǹkan míì tó níwọ̀ lọ́rùn wa kò sí nǹkan míì tá ń gbèsè kò ló dá kò sí ta jẹ́ ń gbèsè pò ló ṣe jẹ́ mú fún wa kò sẹ́ni ta jẹ́ ń gbèsè pò ní yóò pa wá kò sẹ́ni ta jẹ́ ní yóò jí kọjá ìwọ yẹn ìwọ̀, pé pé gbọdọ̀ ọlọ́run nílé wa lórí lẹ́yìn náà tàbá tó wá ní lódodo pé ẹni tó yẹ ká fún náà ni ní ọwá kó irin àti kíní ìkàlẹ̀ ọwá ń bọ́ ẹ kí ló ṣe fún ọtọ́ fi ń bọ́ tẹ́ pé àwọn èèyàn gan lásán gan sábáníyá ẹ̀sì lọ ìkílá bọ́lá kò ṣeun tẹ́ pé kí lè ti wá sí láwù àìsíhun dàzá àkúmọ̀lọ́ àkàrà kí ló ṣe fún mi tó túnmọ̀ ní pé nígbà tí ó ti nǹkan fún mi ẹ ti ní mọ́ lọ rèé kí pé ó ṣeun ah ọmọ ànábì adámọ́ níbi tó wá nílà ká ìtó báyìí nǹkan tí ò wá ẹnìkan ni o máa lọ forí balẹ̀ fún ọ wá rántí béèrè pé à kí ló ṣe fún mi tẹ́ni máa lọ forí balẹ̀ fún èèyàn kan ni o máa lọ rèé takun síbi ogun ọ wá lè béèrè pé ẹ dákun kí ló ṣe fún mi sọ́wọ́n tí àwọn yóò ní tí wọ́n lè ṣe fún wa wọ́n ní àǹfààní kankan tán àti ní ìwọ̀ léwa lórí ṣe tó ní ìwọ̀ pa àgbọ́dọ̀ mọ́jọ́sìn fún léwa lórí òun náà ni Allah subhanahu wa ta'ala la ma'buda bihaqq ó nìkan ló ní ìwọ rẹ̀ ó nìkan ló sì ní ẹ̀tọ́ rẹ̀ ó sì ti sọ fún apá àgbọ̀dọ̀ darí ìjọsìn yìí kan nǹkan míì àfi Allah pọ́pọ́sì tó fi dáwọn ànábì rẹ̀ wá lélẹ̀ pọ́pọ́sì tó fi ráwọn òjíṣẹ́ rẹ̀ wá lélẹ̀ nígbà tó lọ́wọ́ bá ti kíyèsí táwọn aráyé ti fẹ́ mọ debate kúrò níbi kan mọ darí ìjọsìn sọ́dọ̀ òun nìkan ó rà ànábì wa Nuhu wa alayhi salatu wa salam ẹwà wò látọjọ́ náà tọ́nà tí wọ́n ń gbà àwọn òjíṣẹ́ wa láti mọ darí ayé padà sóhun nìkan lágbọ́dọ̀ mọ jọ́sìn fún àyíbọ́n bẹ̀dẹ̀ ní ìjọsìn tá a sì gbọ́dọ̀ máa darí sọ́dọ̀ ọlọ́run jẹ̀mọ́ òní tọ́lọ́run bá ti béèrè lọ́wọ́ wa ní alukur'an àbó béèrè lọ́wọ́ wa látẹnu anábùwà muhammad sallallahu alayhi wa sallam ẹ máa ṣe nǹkan báyìí fún mi nítorí wàá ti ní ẹ máa ṣe fún mi ẹ má ṣe fẹ́ lòmí ìmọ́nu ẹ wà wá èèyàn lásán gan àwa náà ní tá a bá fíìlì fáwa nìkan la lẹ́tọ̀ọ́ sí àìfẹ́ kan ṣe nǹkan nìfẹ́ lòmí ìyàwó alákòjú rẹ̀ àríkà kí èèyàn kankan bá wa pín ìyàwó wa lò torí àgbàpẹ́tọ̀ wa nìkan ni àwa nìkan la ní sóńjọ́ tá a bá ti ń fura pé nìkan fẹ́ mọ bá wa pín ìyàwó wa wàhálà làmọ́ ogun ńlá làásọ ni walillahi al-masalu al-a'la àpèjúwe ọlọ́run wa gbájú tá a fi ń wòye lọ sẹ́rí ìbọ́lọ̀hún orogún ìgbẹ́tọ̀ ọlọ́run fún nǹkan mi ó lágbára ó burú jáì lọ́dọ̀ ọlọ́run ọba ju kí àwọn èèyàn mọ jà sí ẹ̀kan bá wa lùyàwó wa lọ tó lọ́wọ́ bú fẹ́ ni afẹ́ pé nǹkan lápòjú aṣẹ́ṣe dọ̀á òun nìkan ó fẹ́ kó yẹ kó nìkan láàmọ̀ pé tó òun nìkan ló dá wa òun nìkan ló dá wa tó ń jọba bá ti ń pè nǹkan míì lẹ́yìn rẹ̀ yóò mọ bínú dáa yóò dá ti ń pè èmi ادعوني أستجيب لكم àìmọye àyà bẹ́ẹ̀ nínú alukur'an àmọ́ lè ní ìjọ̀mọ́ àwọn tá la nígbàgbọ́ lódodo gan la àti máa tọ́ ọlọ́run ọba yìí náà ẹlòmíì fi ti ń tọ́ ọlọ́run ní máa torí kọ̀ọ̀kan mi náà fa àwọn ẹlòmíì gan tẹ̀sùbá àti ni yóò gbé tẹ̀sùbá àti ó bìlíìbù póun fi ń pe ọlọ́run tó póun fi ń pe ọlọ́run ó yẹ pé yín tí ò tún lẹ́rìí tí ò nípìlẹ̀ nínú ìsìláàmù gan yóò òun ló fi gbogbo òbí ń pe ọlọ́run tẹ̀sùbáwọn náà ni yóò tún wá gbé yóò tún wá wọn bí pé yá jákíjáka yá ìlú yá jamba yá ìlú yá ọkọ̀ yá ìlú yá dọ́bútọ̀ yá ìlú yá káríkà tún sí yóò àwọn kàwọn orúkọ náà dáadáa aina ìmánu billah wa aina ìmánu bil uluhiyya ìnígbàgbọ́ sí wà àwọn oníkọ́gbọ̀rọ̀ àwa tá à ń rupa nígbàgbọ́ sọ́lọ́run ṣe pé a fi kọrin a fi ṣe gbogbo ẹ̀fà lá nígbàgbọ́ sọ́lọ́run àmọ́ nígbà tá a bá dénú ẹrù wa ìmánu billahi yẹn wá sí náà imanu billah ike àníyàn tó jẹ́ ìparí òun náà wá ní al-imanu wa sifatihi a tún wá nígbàgbọ́ pọ́lọ́wọ́n bá ní àwọn ọkọ̀ ó sì láwọn tó fi ròyìn rẹ̀ àwọn orúkọ tó ní òun náà ló sọra rẹ̀ bẹ́ẹ̀ òun náà ló sì tó sọra rẹ̀ àti fi ìta tún gbẹ́rẹ́ nù ànábì ẹ̀ sallallahu alaihi wasallam èyí tá a bá ti gbọ́ àníbi ròyìn àníbi kèé ló kọ àníbi ròyìn àníbi pé àníbi ròyìn àtìtí ní kò ní ká gbàgbọ́ yá àárín dáadáa o àwọn orúkọ tí ìbá ṣe tọ́ lọ́hun ẹmọ́jà yóò wà mọ̀rùn pọ́rọ̀ jù ló sọ ọgọ́ mi ọba ha ọba ho ọba rẹ̀ náà lọ́ba náà wá ń yìnbọn gbọ́n ti pèrè fún ọ́nà àlùkùrá rí ha òun lọ́ba ho ìní àwọn ọlọ́wọ́ bá tó ọba àgbàlagbà àti iṣẹ́ àgbàǹgbà bóò lọ ti mọ̀ pàgbàlagbà ni ṣùgbà tó ọba ti mọ tó jẹun mọ́ pé bẹ́ẹ̀ kátúgbọ́ yóò ìwọ ọ̀pọ̀ òtúgbọ̀rọ̀ wá lọ báwọn tó bá ń pè tó wá ní ọlọ́run yóò bóò ni wọ́n náà ti mọ̀ pé kì í

sáàmà afọlọ́run wí ẹ̀dà ni ọlọ́run lọ́wọ́ ààyọ́ ah, mọ́kànjá yìí rẹ ṣó ti bí ìròyìn ara rẹ̀ náà gbà bẹ́ẹ̀ bá ní kí ọ̀fẹ́ bí wí ẹ̀dà àwa ni ọ̀rí wí lóòótọ́ ọ̀gbọ́dọ̀ fi wí àmọ́ gbà pọ́wọ́ rẹ̀ ń kankan àwọn rẹ̀ àmọ́ bó ní ti wọ́n fẹ́ fara pẹ́ra wọn àmọ́jẹ́ kẹ̀kẹ́ náà ni ó abadan ẹgbẹ́ ọmọ ìwọ́n náà ni pé á ah, tọ́yìn ọba náwọ́ báyìí ọ̀bọ náà sì ni náwọ́ báyìí àmọ́ ń jọ gbogbo ọjọ́ tán bá gbé ọwọ́ ọ̀bọ tán gbé ọwọ́ èèyàn tán bá gbé méjèèjì kalẹ̀ ìyàtọ̀ wà ní àbíyàtọ̀ ní kílẹ̀ falilahi masalul ala ìdínú tọ́lọ́n bá lòun lọ́wọ́ tọ́lọ́n bá lòun dunnú tọ́lọ́n bá lòun bínú tọ́lọ́n bá lòun yọnu gbogbo tọ́lọ́n bá lòun ṣe

kò sí nǹkan kan tó fara pẹ́ kò sí nǹkan kan kò sálàbí jọ fún kò lálàbíwé àmọ́ bí ò ti lálàbíwé tí ò la yìí ọlọ́run ọba lóhun náà mọ́ ń gbọ́ o tẹ́sùn káwẹ̀ ẹ̀dá náà mọ́ ń gbọ́ àmọ́ tí ti mọ́ ń gbọ́ ni abadan ẹ fi wé tẹnìkan kan nú àwọn ẹ̀dá àmọ́ fẹ́ máa lo àmọ̀jù o àìní al'imánu bil asma wa sifat jama kọlọ mọ́ṣà àjòyè wa o ajásíkà al'imánu billah nǹkan mẹ́rin lánà kó sínú jama nǹkan mẹ́rin kí nìkan alákọ́kọ́ al'iman bí wujudillah al'iman bí wujudi inú túnmọ̀ rẹ̀ rububihi rububiyatihi laysa rububihi al-imanu bi rububiyatihi al-imanu bi rububiyatihi nígbà tẹ́ mọ̀ kọ́lẹ̀ tó láàrùn ẹ̀lú àwọn ayẹ́kọ́ mímọ̀ tó bá wà nínú ìdánilẹ́kọ̀ọ́ báyìí ẹ mú báyìí ẹ mú ẹ wà mọ̀ kọ́ kalẹ̀ nǹkan bí ìbẹ̀ àyànà tẹ̀múrù bí fàìdà àfààní ni wà kéèké níbi dọ́kà tí ń tẹ̀ra lẹ́kọ̀ọ́ báyìí wà kiri ọ lè mọ́ rí mọ́ èmi ò mọ̀ wà bẹ́ẹ̀ so èyàn ma wá mú báyìí tí yọ́ ma kọ kalẹ̀ al'imánu bí wujudihi al'imánu bí rububiyyatihi kí lágbó tún al'imánu bí rububiyyatihi òun nìkan ló wà mẹ́rin jẹ́mọ́ àpapọ̀lọ́ ní dání rọ́b kí ojúmọ̀ rọ́b olùdarí olùkápá olódáwà oní òní ṣe jẹ mú fún wa ayò ó di mélòó báyìí jẹun méjì ayò ẹlẹ́gẹ̀ta ayò alìmánu bí ulú hìyàtìhì kí ni túmọ̀ yìí ayò kágbà kó nìkan ṣoṣo là á máa ṣe ìjọsìn fún ayò ó di mélòó báyìí ẹ̀hán ẹlẹ́kẹ̀rin alìmánu bí asmá'ihi ìnígbàgbọ́ sí àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn náà sọ à ìbéèrè kan rẹ̀ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin èwo ni ọgọrọ àwọn èèyàn àtẹni tó gbàgbọ́ àtẹni tó gbàgbọ́ mélòó ní ayọ̀ àwọn ìmánú bi rububiyyatihi ayọ̀ ilé ìlà ní ọgọ́rọ̀ àwọn èèyàn ṣe kíni wọn nígbàgbọ́ ṣàwárá àwọn tó takọ́ àbára àwọn tó takò àwọn wo làwọn tó takò ẹ̀wọ̀n wo ni wọ́n sọ tán fi takò àwọn làwọn tán sọ wípé kò sí Allah subhanahu والعمل المتقبل إبي لا دوس إن شاء الله كي أتم تسواج نقع الإيمان بالملائكة إن نقع بسيا وملائكة ندرس تنبض بإذن الله وصل اللهم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك